الله أكبر ضدها ثابتها وهو المؤمن ولا مداه لمقصد وهو الذي نصر النبي محمدا وسينصر المتتابعين وأحمد لا تقذفن عن الشبه فإننا صلى على العزل الخليل محمد ولكل من شرع الشريعة وعلى مقولة الكريمة نهتدي ولكل قول نستده بهاية أو بحديث نستكبر مسنده يقلب الدنيا سهلها الله مقصد ما كان المقصد ومتت علينا تلمسون تهنما جينا برام لموت بس مفسد الدين قال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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوك فون الله الحمد لله ọlọ́run ọba èlé pé òun náà ni ó ní ọpẹ́ oore tí ó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí èyí tó jẹ́ pé oore yìí òun náà ni ó máa wúlò fún ọmọ ènìyàn nígbà tí ó máa ń bẹ nínú sàárè. No abẹ́lẹ́ ọ̀kọ́lá jẹ́ kí orin náà wúlò fún wa nínú sàárè orin náà ló máa wúlò fún ọmọ ènìyàn ní gbangba ta alikiyama abẹ́lẹ́ ọ̀kọ́lá jẹ́ kí orin náà wúlò fún wa ní gbangba ta alikiyama orin náà ló máa wúlò fún yàn téèyàn fi jẹ́ ẹni àlìjànnà abẹ́lẹ́ kí ọlọ́run bá kó lu náà fún wa ní sábàbí tí a fi jẹ́ ẹni àlìjànnà lẹ́yìn wá gbà náà a tún dúpẹ́ lórí pé ọlọ́run bá fún wa ní àlàáfíà ara èyí tó jẹ́ pé òun náà ni ó fi rọrùn fún ẹnìkọ̀ọ̀kan wa láti lè jókòó síbí láti lè máa gbọ́rọ̀ ọlọ́run àlàáfíà tí ń bẹ lára ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́run má gbà kúrò bẹ́ẹ̀ àlékún àlàáfíà kọ́lọ́run kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa abẹ́lẹ́ fún àwọn tí wọ́n ní àlàáfíà kọ́lọ́n kó bá fún wọn ní àlàáfíà. lẹ́yìn wá gbà náà a tún dúpẹ́ pé a jẹ́ ẹni tó ṣe pé ó wà ní agbègbè èyí tí ìfọ̀kànbalẹ̀ wà níbẹ̀ torí pé tí ó bá sí ìfọ̀kànbalẹ̀ ní agbègbè wa a ní lè jókòó báyìí láti lè máa bára wa sọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n ọlọ́run bá fi ìfọ̀kànbalẹ̀ sí agbègbè yìí kọ́lọ́ máa yọ ìfọ̀kànbalẹ̀ kúrò bẹ́ẹ̀ gbogbo ibi tí ò sí ìfọkànbalẹ̀ kọ́lọ́n kó bá fi ìfọkànbalẹ̀ síbẹ̀ àlékún ìfọkànbalẹ̀ kọ́lọ́n kó tó bá ṣe sí ibi náà àwọn abẹ́lẹ́ ọ̀hún fún bàrà wa sọ̀rọ̀ ti tòní kí ọlọ́run bá kí ó sọ bẹ̀rù fún ibi tí màá máa bá wa sọ ẹ̀yin náà tí ẹ máa gbọ́ kí ọlọ́run bá kó sọ bẹ̀rù fún ẹ̀yin náà ntí a ti wo abi jókòó síbi ìrò náà ni láti lè rí ìyọ́nú ọlọ́run àbẹ̀lẹ́ ọba kí ọlọ́run bá kó ṣe ìyọ́nú ẹ̀ fún wa ní ìrọ̀rùn kó ṣe ní nǹkan tí ó wúlò fún wa láyé àtúbátíjọ́ gbé dàlkìyàmá la hawla wala quwwata illa billah. bára wa sọ̀rọ̀ títí àná ó wáyé nínú suratu Maryam Quran 19 aya 64 òun náà ni a ti ṣe tẹ̀fsírì ní àná wọ́n kà fún wa ìwọ̀nba tí ọlọ́run fún wa láàyè láti lè ṣe tẹ̀fsíìrì rẹ̀ ní àná kó tó di pé a máa bá tẹ̀fsíìrì tìtò ní lọ àbẹ̀lọ́hùn kọ́lọ́hùn kó bá sọ́dọ̀ ọ̀run náà mọ̀ bísímìlá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا بأمر ربك ọlọ́run ọba tí ọlọ́run rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nígbà tí jìbìrìlù tó ń fún ànábì ní èsì nítorí pé òṣìṣẹ́ ọlọ́run ọba ń fẹ́ kí wáàyí kó tètè máa wá ìyẹn ní revelation kí àwọn tètè máa jẹ́ ẹni tí ó máa tẹ̀lé tọlọ́run pé gbogbo àṣẹ tó bá bá fẹ́ pa àwọn kọ́lọ́wé ti máa máa àwọn àṣẹ yẹn wá káwọn ò sáré tètè máa tẹ̀lé káwọn ò lè bá àrí ẹ̀san tó pọ̀ ní iwájú ọlọ́run tàbí wáàyí pẹ́ kó tó wá sọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba látara ipe revelation pẹ́ kó tó wá sọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ìgbà tí malaku jibirilu wá padà wá ó wá ń sọ ọ̀rọ̀ yìí fún òjíṣẹ́ ọlọ́run. ọ̀nà ìtàlá záró ìlà òbí ọ̀bí àbí kọ́ ẹ pé wọ́n béèrè béèrè kan lọ́wọ́ ànábì sàlám ànábì wa fẹ́ dáhùn béèrè náà ó wá retí jìbìrìlù jìbìrìlù wa pẹ́ kó tó wá fún ní ànsà ìbéèrè náà ó wá ń béèrè lọ́wọ́ jìbìrìlù wa padà wá dé ó wá ń sọ fún pé wà máa nà tánà zẹlò. ó ní àwa o táwa jẹ́ màláìka a lè jẹ́ ẹni tí ó sọ̀kalẹ̀ láti sánmà wá sí ilẹ̀ ẹlẹ̀ ilábi amúri rọ̀bíkà àyàfi pẹ̀lú àṣẹ ọlọ́run ọba rẹ̀ so tọ́lọ́ ọba ọba ti pàṣẹ màláìkà kan wọlé sọ̀kalẹ̀ láti sánmà wá sílẹ̀ ẹlẹ̀ so àwọn màláìkà náà ń sọ fún wa wípé báwọn ti súnmọ́ ọlọ́run ọba tó gbogbo nǹkan táwọn ń ṣe pátá yányá bí idnillahi bí amúri láì pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ni pẹ̀lú àṣẹ ọlọ́run ni nítumọ̀ alákọ̀ọ́kọ́ nítumọ̀ ẹlẹ́ẹ̀kejì náà ni pé àwa màláìka àyèésọ̀ kalẹ̀ ìlà bí amúrìlà àyàbẹ́ pé pẹ̀lú sábàbí ọ̀rọ̀ ọlọ́run amúrù àmọ́ jẹ́ kàlámù lọ tọ́lọ́ bá ti sọ̀rọ̀ kan tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn fún wa tó ká gbé wá sílẹ̀ lẹ̀ òun là á máa torí rẹ̀ ṣe kí o là á máa torí ẹ̀ sọ̀kalẹ̀ náà. له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك ọlọ́run ọba yìí òun náà ni ó ní gbogbo máa bẹ́ẹ̀nà àìdínà àwọn àsìkò tó ti síwájú tí kan tó di pé à ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí fún wa ànábì ọlọ́run nìkan ló ní gbogbo àsìkò náà. àwọn àsìkò tó tún ń bọ̀ lẹ́yìn wá. ọlọ́run ọba nìkan ló ní gbogbo àsìkò náà ló ní mímọ́ rẹ̀. bẹ́ẹ̀ náà ni àsìkò tí ń bẹ láàrin méjèèjì yẹn náà ni àsìkò tá a wà nínú ẹ̀ ọlọ́run ọba nìkan ló mọ̀ àbí ká túmọ̀ rẹ̀ ní ìgbà ìgbà tó ti lọ síwájú ọlọ́run ọba lọ́ba tó mọ̀ ọ́. ìgbà tí ń bọ̀ lẹ́yìn ọlọ́run ọba nìkan ló àti túmọ̀ àyè tó yẹ pé. ààyè tó wà níwájú àwa màláìkà ọlọ́run ọba lọ́ba tó mọ̀ á ààyè tó jẹ́ pé ó wà lẹ́yìn àwa màláìkà ọlọ́run ọba nìkan lọ́ba tó mọ̀ á ààyè táwa màláìkà tó wà ní ìsìn ọlọ́run ọba nìkan lọ́ba tí ó mọ̀ á. wọ́n máa ká lọ gbogbo àṣeyá. eléyìí sàlàyé fún wa wípé gbogbo nǹkan pátá yẹnyẹn òun náà ni ọlọ́run ọba mọ̀ tí ò sí méjì bẹ́ẹ̀ nínú àsìkò ni ọlọ́run ọba mọ̀ á nínú ààyè ni ọlọ́run ọba mọ̀ kò sí tọ́lọ́run ọba ò ọlọ́run ni wà máa ká náà rọ́bù kàdé sí i. ìmọ̀ ọlọ́run ọba tí wọ́n á ní nìsíyánù láàyè kúlù fi ilmìlá ìmọ̀ gbàgbé kò lè wọnú mọ́ ọlọ́run láéláé. so ọlọ́run ọba mọ̀ gbogbo nǹkan tẹ́yẹ́yẹ́ ọmọ ènìyàn nǹkan tíntìní ló mọ̀ wà máa hùrù tí tó ń mìíràn ìlànà gbogbo lọ́wọ́ àbá fẹ́ nìkan kan nínú mọ̀ tíntìní ni so tíntìní ni tí ò tó nǹkan kan rárá ìmù tẹ́yà bá lọ sórí ibi tí wọ́n kó owó mọ̀ sí tẹ́yà bá lọ wo ìmọ̀ tiẹ̀ níbẹ̀ yóò rí pé ìmọ̀ àwọn tíntìní ni ibi náà ń kó mọ̀ sí so tẹ́yà bá lọ sórí íńtánẹ́ẹ̀tì kan tí wọ́n kó mọ̀ sí tọ́wọ́ wo ìmọ̀ tó ń mọ̀ yóò kàrí pé tíntìní ni so tẹ́yà bá tún owó èdè tí ń bẹ láyé yìí tọ́wọ́ wo èdè tó ń gbọ́ tọ́wọ́ fi wọn gbogbo èdè tọ́wọ́ láyé yìí ó rí pé ìmọ̀ tó ń ní kí ni ó tíntìní ni gbogbo èdè yẹn pátá yẹn yẹn òun lọ́lọ́run kò yí bọ̀ gbọ́n bẹ́ẹ̀ so ìmọ̀ ọlọ́run ọba ó kárí gbogbo nǹkan pátá yanyan ẹlẹ́ẹ̀kejì wa ni pé ìmọ̀ mẹ́ẹ̀nìyàn tó jẹ́ tíntìní wa ni tó tún ti mọ̀ díẹ̀ yóò tún ti gbàgbé nǹkan tàbí kó tún máa ṣe mistake nígbà tí yẹn wá tún ní kọ́ wá ṣe ẹ̀dọ́ ní àìyọ ah, ọjà i'm sorry i'm sorry so mo ṣe mistake ni ṣùgbọ́n bẹ́ẹ̀ láwọn ọba ò rí bẹ́ẹ̀ wà máa ká náà rọ́bù kan sí. ọlọ́run ọba yẹn sọba tí máa gbàgbé nǹkan kan ọlọ́run ọba ò gbé wa ànábì jùlẹ̀ so ọlọ́run ọba ni kì í gbàgbé kó n wa níbí rárá so ọba dẹ́ pé ọba tá a pẹ̀lú ìrántí àyè ròyìn ọlọ́run pẹ̀lú ìgbàgbé náà. ọ̀pọ̀ ma baynahuma. torí pé ọlọ́run ọba yìí ọ̀nà ni rọ́bù ọba ló jẹ́ pé òun ló dá àti àti ti ń ẹni tó ní gbogbo wọn lẹ́yìn wọn àgbà náà òun ni tí wọ́n ń kọ́ńtró gbogbo wọn bọ́lọ́run tí a bá ti túmọ̀ rọ́bù nìyẹn ìtumọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀gbọ̀dọ̀ máa wà ń bẹ́ẹ̀ ọlọ́run ló dá gbogbo nǹkan pátá olótún wá ní èèyàn lè dá nǹkan tẹ́bí ó ṣe nǹkan lẹ́ẹ̀lẹ́ báyìí tẹ́bí dẹ́nìkan bá ti wá rà lọ́wọ́ rẹ̀ ó ti di pé ẹni yẹn ló ní nìyẹn òun ò lè sọ pé òun tún ní mọ́ ẹni yẹn ló ní nìyẹn tọ́lọ́wọ́ bò rí bẹ́ẹ̀ sọ ọlọ́run bá ló dá gbogbo nǹkan ọlọ́run bá ló dẹ̀ ní gbogbo nǹkan so ìgbà dẹ́yà dẹ́ ní gbà mí ẹ lè mọ́lẹ̀ kọ̀ǹtúrò rẹ̀ gbà mí dẹ́yà bá ní ọmọ dẹ́yà bá tún dàgbà lágbà tán ọmọ yóò tún lágbára jù yàn lọ so ẹ lè mọ́lẹ̀ kọ̀ǹtúrò rẹ̀ gan mọ́ so ọlọ́tara bẹ́ẹ̀ òun náà ni ọmọ àwọn máa jẹ́ pé ọlọ́ni tí wọ́n ń kọ̀ǹtúrò gbogbo nǹkan gbogbo tó dá pátá yányá kò sí kan tó lágbára jù lọ náà. ọlọ́run ní bá a ti wá ṣèròyìn ọlọ́run ọba fún ọ yìí ó yẹ kó o ti wá mọ̀ wípé ntòkù náà ni tàwọn ìdílé ìbádà òun náà ni pé ọlọ́run yẹn nìkan lọ́wọ́ ayẹ kọ́ ọjọ́ sìn fún kọ́ yẹ kó mú nǹkan tí ó tó nǹkan nǹkan tó gbé ìmọ̀ rẹ̀ kò ju tíntìní lọ ẹlòmíì tí o tún wá gbọ́ òkúta ní ọlọ́mọ ọjọ́ sìn fún tó wọ́n ti ẹ̀tún ní nǹkan kára nínú mà so ẹlòmíì yóò tún wá lọ jọ́sìn fún nǹkan pé ìmọ̀ tíntìní ní bẹ lọ́dọ̀ rẹ̀ so agbọ́dọ̀ jọ́sìn fún irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run nìkan làá máa jọ́sìn fún tá a bá bá bẹ jọ́sìn fọlọ́run ìfarabalẹ̀ gbọ́dọ̀ wà ní ìjọsìn wa wà stọ́bìrì ìbàdàtì wà á máa ṣe sùúrù nípa ìjọsìn fún ọlọ́run ọba náà. alita alamula osemiya ọlọ́run ní gbẹ́ o máa túmọ̀ rẹ̀ nítumọ̀ nẹ́fíyù ni látàlámù nẹ́bà láǹtàlámà la osemiya ni o ò lè mọ̀ fọlọ́run o ò lè rí fọlọ́run kọ́ wá ní mo mọ ẹnìkan tó jẹ́ pé òun àtọ́lọ́run wọ́n jọ jọra wọn tán yẹ́nyẹ́n o ò lè rí fọlọ́run àbí kó olóhùn mẹ́nìkan tó jẹ́ pé òun àti ọlọ́run ọkàn jọ díẹ̀ lábalábì kan lábala tíntìní kan o ò lè rí láéláé o ò dẹ̀ lè rí ẹnì tó jẹ́ pé wàá sọ wípé orúkọ tọ́lọ́run jẹ́ irú ẹni bẹ́ẹ̀ náà ń jẹ́ náà wọ́n àbí kọ́ sọ wípé ìròyìn tọ́lọ́wọ́n ọba ní wọ́n á jọ ní ìròyìn náà wọ́n á jọ ṣe déédéé ara wọn àbí kọ́ ní iṣẹ́ tọ́lọ́wọ́n ọba ń ṣe wọ́n jọ ní irú iṣẹ́ kankan náà tí wọ́n á jọ ṣe déédéé ara wọn kò sẹ́ tó lè sọ bẹ́ẹ̀ láìláì náà. ẹ̀rí ọmọ ènìyàn tí ó jẹ́ kèfèrí àlè ìsánù tó wà ń bẹ̀ yẹn wàṣẹ̀yàkúlù àlè ìsánù àlè káàfẹ̀rù ọmọ ènìyàn tó jẹ́ kèfèrí torí pé lórí àwọn kèfèrí ni àyà yẹn àwọn bíi asibunu wa'il àwọn bíi mugiro sọ walid bunu mugiro àwọn tí àyà ìtorí wọn sọ ni nìyẹn tó jẹ́ àwọn kèfèrí mọ́kà ọlọ́ni wọn ń sọ báyìí àtàwọn tó bá tún wá jọ wọn. mi. ọmọ jẹ́ ó ní bá làṣẹ́wọ́fà ọkùnrin ẹ sì wá ń sọ wípé ó kọrọ ju àyà èmi ò tún wá jẹ́ ẹni tí wọ́n mú jáde ní abẹ̀mí ìyẹn ni pé ọmọ èèyàn ń tako resurrection ó ń tako ìgbéǹde ó ní àbúrò ní bẹ́ẹ̀ possible tọ́yẹ́ pé tóun bá ti wá kú tán tí egun òun ti ju tán mọ́lẹ̀ẹ́lẹ̀ tí gbogbo ẹ̀ ti yí mọ́ yé pẹ̀ ó ní sóun ó tún wá di ẹni tí wọ́n ó tún wá mú jáde lẹ́ni tí ó máa jẹ́ náà. àwọn aláyé kúrú ló ń àná ọ̀pọ̀lọpọ̀ òun kọ́lé. ọlọ́run ní àwọn aláyé kúrú ló ń àwọn afọ́ntẹ́p sì ní ni pé yẹ́dúkúrú bẹ̀yẹ ni pé àwọn aláyà tàfà kárólé ìnsàn ṣé ọmọ ènìyàn ò lè ronú ní àná kọ̀lọ̀kùnà o pé àwọn ọlọ́run ọba àwa la dá ọmọ ènìyàn ní kọ́bílì kàlámì yìí ada síwájú ọ̀rọ̀ tí ń sọ yìí láti dá àwọn ọlọ́run la tó jẹ́ ipe kó tó máa sọ̀rọ̀ tí ń sọ ìkọ̀mọ̀ báwọn ọlọ́run ìbáwọn ọlọ́run la dá ó yẹ kó mọ̀ ìdí àwọn dáadáa òun tabalá fẹ́ tabatọ́ wa pa tabalá fẹ́ dá padà ó yẹ kó mọ̀ wípé kò sí nǹkan tó burú eléyìí náà mú. ó yẹ kó mi ọ̀ mọ̀ wípé ìgbà kan ló wọ́n jẹ́ nǹkan so àtúnwáfẹ́ sọ di pé mọ́tún jẹ́ nǹkan kan mọ́ kátó wá sọ di ẹni tí ó jẹ́ nǹkan kan eléyìí ó yẹ kó di ọ lójú náà torí pé pósẹ́sì yẹn ó ti kọjá lọ síwájú tẹ̀lé so kò jẹ́ nǹkan kan adẹ̀sọ́ di ẹni tó jẹ́ nǹkan so ní ìsìn àwọn sọ fún mi pé a padà wà á sọ ọ́ di ẹni tí ò ní jẹ́ nǹkan kan ó tún padà wà á jẹ́ nǹkan so nǹkan lẹ́gbẹ́ ó ti apple tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni kò yẹ kó ṣe kí ni o kò yẹ kó tún wá máa ṣe pé kó tún wá máa deny kó tún wá máa takò rí pé òun òun ọgbà náà. Fọwọ́ rọ́bì kàlá náà ṣòro Ọlọ́run ọba fọwọ́ rọ́bì kà ọlọ́run ọba wa búra pẹ̀lú rọ́bù ọlọ́run ọba ló gbólóhùn yẹ pé òun náà ọlọ́run ọba ń ṣàlàyé fún wa níbi fi sin ni wa tó tún kọ́ńtró wa ọlọ́run fún ànábì wípé ìwà ànábì fi ọlọ́run rẹ búra. ọlọ́run ní ìlànà ń bẹ̀ hàn ọlọ́run ní àwọn ọlọ́run ọba tí ò sí ń lànà aṣòrànnàhù ọlọ́run ni àwọn èyí tí wọ́n sọ pé ànígbà wọn dé ọlọ́run á gbé wọn dìde á kó wọn jọ tí ò sí èméjì mẹ́ wá ṣayàtì. so ìtumọ̀ aláwọ̀ gan ni nípa ṣayàtì ni pé èṣù kan òun ní darí ẹ̀mí wọn ti ń sọ wọ́n nù. èṣù tí ń sọ wọn nù yẹn wà pẹ̀lú wọn ni ọlọ́ni á gbé dìde pẹ̀lú wọn tó ní òkò jọ pẹ̀lú wọn òun ní òde wọn gbọ́ tuntun ọlọ́run ọlọ́run ṣe ìmùtí àánú fún ni ọlọ́ni á gbé dìde pẹ̀lú wọn ẹlẹ́ẹ̀kejì ni wípé wá gbogbo ẹjẹ́ bá ti ń sìn lẹ́yìn ọlọ́run òun pè ní gbogbo àwọn tó jẹ́ ọ̀gá fún wọn mislead wọn pátá yẹn yẹn á gbọ́ tó bá jẹ́ ògbéjà kí á máa. ọlọ́run ní súnmọ́lá náà ó dẹ̀rọ̀ nà òun ọlọ́run ní àwọ̀ àbíríǹgì wọn ọlọ́run ní àkó wọn wá sí ẹgbẹ̀ẹ̀gbẹ̀ jahannama àwọn la jahannama ọlọ́run ní ibi iná jahannama báyìí gbogbo ẹgbẹ̀ẹ̀gbẹ̀ rẹ̀ lọ báyìí àwọn àkó gbogbo wọn síbẹ̀ ọlọ́run ní jì sí ìyàn lẹ́ni tó jẹ́ wípé rìwáyà èkèrè àmì ni jùsùn ìyàn ni ní ẹni tó ṣe pé gbogbo wọn wọn ó jókòó lọ wọn ó kúnlẹ̀ lọ níbẹ̀ ni wọn ó kúnlẹ̀ lọ ní ẹgbẹgbẹ jahannama so lẹ́jọ́ pé wọn ó kúnlẹ̀ wọn ó kúnlẹ̀ lọ ní ẹgbẹgbẹ jahannama ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n jẹ́ jàmá ọ̀tọ̀ọ̀tọ̀ onísìnà ọwọ́ àlọ́tọ̀ ẹ̀tọ́ mọ̀tí ọwọ́ àlọ́tọ̀ onígbòho kálukú bá ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ọwọ́ àlọ́tọ̀ so ní wọ́n wà wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ náà jahannama lọ so eléyìí níbi tá a bá tẹ̀síìrì dé ní àná so tẹ̀síìrì wa bẹ̀rẹ̀ lónìí láti ara sixty nine so. أعوذ بالله من الشيطان الرجيم ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن أيهم أشد على الرحمن عتيا ثم لنحن أعلم الذين هم مولى بها صليا وإن منكم إلا واردها كان على ربك حاتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جزيا وإذا تتلى عليهم آيات جاءتنا بينات قال الذين كفروا للذين آمنوا عن الفريقين خير مقرما وأحسن نبيا وكم أهلكنا قبلهم من قرن هم أحسن أثاثا ورئيا حتى إذا رأوا ما يوعدون إما العذاب وإما الساعة فسيعلمون فسيعلمون من هو شر مكانا وأضعف جندا فيه خير عند ربك ثوابا وخير مردا ọlọ́run ọba tí ọlárẹ́gá ó ń ṣàlàyé fún wa nípa àwọn tí wọ́n ń tako ìgbédìde tá à ń pè wọ́n ní múnkìrú albáàsì àwọn olùtakò pé ọlọ́run ọba ó gbé wa dìde tí wọ́n wò wípé gbogbo ìṣẹ̀mí wa òpin rẹ̀ òun náà ni ìṣẹ̀mí ayé ọlọ́run bá wa ń ṣàlàyé bíi ọlọ́run bá ti búra láìmọye ààyè lọ́lọ́run ọba ló ti búra ní àìmọye ààyè ọlọ́run ọba ti búra pé òun ọlọ́run ọba ó gbé wọn dìde ọlọ́run ọba tún wá búra níbi bíi náà pé òun ọlọ́run ọba òun ó kó gbogbo wọn jọ àti àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń sìn wọ́n lọ́nà èṣù tó wà pẹ̀lú wọn níní àbáwọn tó jẹ́ olórí fún wọn láyé ń bì yìí tí wọ́n ń sìn wọ́n lọ́nà ọlọ́run ní òun ó kó gbogbo wọn pátá yányá òun ó kó gbogbo wọn jọ so ọlọ́run wa ní wọ́n wàá jẹ́ tí wọ́n ó kó jọ sí ẹ̀gbẹ́ ibi tí ó jẹ́ iná jahannama torí pé òun ní iná tó jẹ́ ọ̀gá fún gbogbo náà pátá yányá òun náà ni iná ajá ànámà ó ní ọ̀gá gbogbo iná pátá yányán gbogbo iná ọ̀dà iná ajá ànámà ni wọ́n wà wọ́n kàn ní section ni tó náà bá dákọ̀ já ànámà gbogbo iná ló ti dákọ̀ yẹn torí pé òun ni ó kó gbogbo wọn sínú inú ẹ̀ ní gbogbo iná yòókù àwọn kàn jẹ́ section nínú iná ajá ànámà ni ọlọ́run á ní òun kó wọn sí ibi ẹ̀gbẹ̀gbẹ̀ já ànámà ọlọ́run wá ní jìsí yàn lẹ́ni tí wọ́n wà lẹ́ni tí ó kúnlẹ̀ síbẹ̀ àbí lẹ́ni tí wọ́n wà lẹ́ni tí ó dùn ní group by group níbẹ̀ ló fi jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ ẹni iná ọlọ́run bẹ́ẹ̀ ṣàlàyé fún wa ọlọ́run ṣàlàyé fún wa nu súrọ́tù múlíkù wípé fáwọ́jù fáwọ́jù ni a máa jù wọ́n sínú náà bash by bash òun làwọn ọmọ náà máa wọ inú náà. kì í ṣe pé gbogbo wọn kàn wọnú ẹ̀ sọ ọlọ́run ti sọ fún ọdún sọ́ọ́tì múlíkù pé bash by bash ni wọ́n máa jẹ́ ẹni tí ó máa wọ inú náà lọ́sọ̀ pé kúńlá máa ó yà. ọlọ́run gbogbo ìgbà tá a ti ń ju kan tá a ti ń jù sínú òun náà ni àwọn tó ń sọnù ilé iná ni wọ́n máa béèrè lọ́wọ́ wọn. ọlọ́ni tí wọ́n béèrè náà ni wípé ṣé àwọn atọ́jànà bí ọlọ́run ọba tí wọ́n máa ń kìlọ̀ fún yàn wípé iná ń bẹ lálùkì àmà ṣé wọ́n sọ fún yín àbí sọ fún yín so ìyẹn fi yé wa wípé wọ́n máa kó àwọn ènìyàn sínú ná ní kíni ọ ní bash by bash so ọlọ́run bá wá ń ṣàlàyé fún wa níbi bíi wọ́n kọ́kọ́ ti wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ náà tí gbogbo wọn ó tó lọ lẹ́ni tí wọ́n wà ní ẹni tí ó kúnlẹ̀ síbẹ̀ lẹ́ni tí wọ́n jẹ́ ẹni tí wọ́n wà ní jẹ́mọ́ níbẹ̀ so bóun wá láti wá máa kó wọn jù sínú ná ìkó wọn jù sínú ná òun á máa jẹ́ wípé bí ìmọ̀ ọ̀sẹ̀ lọ́wọ́ ọbẹ̀ yẹn bá ti tóbi tó. Bito, òun náà ni ìkó wọn jù sínú ná àwọn tó bá já wọn kèfèrí ọlọ́run ọbọ̀wọ̀n a máa yọ wọn jáde yóò máa select yóò máa select bó lọ́lọ́run bó ti wá máa select wọn béèyàn bá ti jẹ́ ẹni tí ó yapọ̀ ọlọ́run tó bẹ́ẹ̀ ni ọlọ́run ti máa select wọn àwọn tó lọ́wọ́ ọkọ̀ select tí ò sí èrè kí bẹ́ẹ̀ òun náà ni àwọn tí wọ́n jẹ́ àwọn alimunafikun mùsùlùmí làwọn ṣùgbọ́n àwọn gangan ni kọ́kọ́ select ìdáná báwọn ni ọlọ́run kọ́kọ́ select ni pé ọlọ́ni innal munafiqina. innal munafiqina fi darkil asfali minan nar. ọlọ́ni àwọn mùnàfìkì ọlọ́ni àwọn ni wọ́n wà nínú ìsàlẹ̀sàlẹ̀ náà sọ ká má jẹ́ mùnàfìkì. So, mùnáfìkì àwọn èèyàn lókè báyà àlámọ̀rí ilé ayé ni kì í sàlámọ̀rí ilé ayé o mùnáfìkì ilé ayé wà tẹ́gbẹ́ ọ̀rẹ́ rẹ tẹ́jọ́ ń ṣe tọ́jẹ́ wípé ó tún wá ń sojú míì sí ọ ó tún ń bá àwọn ọ̀tá rẹ ṣe ìdálóbi pé ni mùnáfìkì nìyẹn èèyàn kọ́ ni mùnáfìkì o ìgbà mùnáfìkì lágbájá torí pé bóyá ó ṣe nǹkan kan sí ọ tẹ́gbẹ́ kò ṣe kí ni o tí ọ̀tẹ̀ ọlọ́run bóyá ó ń bá wọn ọ̀tá rẹ̀ ṣe ìyẹn kọ́ náà ń pè ní múnáfìkì o ẹ̀jẹ̀ ń pè ní múnáfìkì òun náà ni pé ẹ̀sìn ọlọ́run ọba ni ó ṣe múnáfìkì sí ẹ̀sìn ọlọ́run òun ni ó ṣe múnáfìkì sí ara nǹkan máa fi di múnáfìkì déyìn òkè máa ń gbà míì ẹlòmíì lè sọ wípé àwọn tí èsè mùsùlùmí gan dáa ju mùsùlùmí lọ àwọn dáa ju mùsùlùmí lọ fáìn fáìn sọ mùsùlùmí mélòó ló ti rí. So, tó fi sọ wípé àwọn tí èsè mùsùlùmí wọ́n dáa ju mùsùlùmí lọ mùsùlùmí tó gbàgbọ́ yí ẹ̀sìn mélòó ló ti rí ó pàdé mùsùlùmí tí ò gbàgbọ́ yí ẹ̀sìn ó sọ wípé àwọn tí èsè mùsùlùmí so gbogbo àwọn sọ̀hábà tí wọ́n jẹ́ mùsùlùmí ó rí gbé àwọn yẹn gbàjà àwọn sọ̀hábà lọ nìyẹn lójú rẹ nìyẹn àwọn tí wọ́n jẹ́ khairul kùrù àwọn tí wọ́n jẹ́ kùrù nì dáa so wọ́n á máa fi ẹnu àtẹ́ lu kí ni ó ẹ̀sìn ah, ẹ̀rí ìsìláàmù kò yẹ ẹ̀yàn lọ́wọ́ rárá kì í ṣe kíní kan so yóò sábà fẹ́nu àtẹ́lu ẹ̀sìn ìyẹn gan bẹ́ẹ̀ lè fẹ̀sìn gan ẹlẹ́jàre ẹ̀yàn bẹ́ẹ̀ lè ṣe kíní gan gan jàre dé wáyé pé bí yàn bẹ́ẹ̀ gan so gbogbo ẹni bá ti ń sọ̀rọ̀ àwọn àlámọ̀ rí báyẹn ó ti ń di ẹni tó ṣe pé ó ti ní mọ́wọ́dù nínú ẹ̀sìn ọlọ́run ìdí sì máa fa náà ní pé àìnímọ̀tò nínú ẹ̀sìn tí àwọn àárẹ̀ yìí ó máa dé ní ọkàn tó bí wọ́n jẹ́ wípé òun ni ọ̀hún àjẹ́ wípé ẹ má gbèsè fún mùsùlùmí o kẹfìrí ni kẹ́sẹ́ kí ni ọ òun ni kí ẹ gbèsè fún ní kìnnì tó dé bá ní mùsùlùmí tó bá ní kìyàánà yẹn lè lọ́wọ́ torí pé ó ní ìjàmbá yẹn lè ní kọ́ mọ́ gbèsè fún kọ́ gbèsè fún kẹfìrí ṣùgbọ́n mùsùlùmí tó yẹ kó ní kìyàánà tó wá kàn wá dúró pé ó tiẹ̀ láìkì mùsùlùmí rárá ọkàn ìjìwárà ni tó dúró wípé o oh, láìkì mùsùlùmí rárá ìtẹ̀ láìkì mùsùlùmí rárá mo kàn ń ṣe islam ni ìwé ẹ̀dọ́ àti láìkì mùsùlùmí o ti wà náà mùnáfìkì tí o ṣe èjì mẹ́ so ìwé ẹni bẹ́ẹ̀ fi dárkìlẹ̀ asfali minan nar ìsàlẹ̀sàlẹ̀ ẹnu náà òun ni ó wà àwọn eléyìí náà mú mi ní àwọn tí wọn kọ́ kó sínú náà nìyẹn tí o ṣe èjì mẹ́ so àwọn náà wà láwọn tí ó kó sínú ọlọ́mọ wọn sọ fún wa àwọn tó jẹ́ múnkìrú alibas àwọn tó jẹ́ àwọn olùtakò pé ìgbéǹde ò lè ṣẹlẹ̀ àwọn tọ́ọ̀gì kan náà tún nù àwọn eléyìí àwọn kan gbà pé ìgbéǹde lè ṣẹlẹ̀ wọn ò kàn ṣe kí ni ọ wọn ò ṣe dáadáa tí wọn fi lè ní àgbéǹde ni tàwọn eléyìí ò tó bẹ́ẹ̀ ẹ̀yìn làwọn tún wà báwọn àwọn kan gbà pé kò sí ti ń jẹ́ àwọn kan gbà pé kò sí ti ń jẹ́ lọ́wọ́ tàbí kó ayé mùnáfìkì tún lè di àwọn ilé tiwọn torí pé ọ̀gá ni mùnáfìkì nínú ná ìsàlẹ̀sàlẹ̀ ọ̀nà olùwọ́n wà àwọn báṣì ní ibi àwọn ẹgbẹ́ kò sí ti ń jẹ́ ọlọ́run wọ́n dì náà ẹgbẹ́ kí ni nǹkan kan jẹ́ ọlọ́run àwọn ẹ̀ náà ara àwọn ni fèrè hàrùn gbogbo àwọn tó jẹ́ báyẹn àwọn kọ́ọ̀rùn àwọn fèrè hàrùn so gbogbo àwọn eléyìí náà àwọn náà tún wà nínú ná pẹ̀ síwájú so bẹ́ẹ̀ náà làwọn tó pé àwọn kan wà pé ọlọ́run wà kò sí kò sí gbèǹde bí kálukú bí bá ti wá jẹ́ ìyàpọ̀ ọlọ́run yẹn bí wọ́n ti wá lọ sí bẹ́ẹ̀ lọ́lọ́run bó ti mọ̀ tó àwọn èèyàn sínú iná ló jẹ́ pé iná dàràkáàtì lóní lè rárì dàràkáàtù so iná òun tiẹ̀ onísàlẹ̀ ni ọlọ́ọ̀sà ilẹ̀ ẹlẹ́ lọ́wọ́ tí o kọ́ sí ebi ti bẹ ìsàlẹ̀ ìsàlẹ̀ ìsàlẹ̀ ilẹ̀ ẹlẹ́ lọ́wọ́ bá gbé ná sí tí wọ́n bá fẹ́ bí àjẹyàn láyé ìyàtọ̀ ga jù lórílẹ̀ ayé òun náà ni pé kí wọ́n tìyàn mọ́ inú lẹ́lẹ́ inú àjà lẹ́lẹ́ lọ so ìrẹ́lẹ̀ lọ́wọ́ máa ń ṣe kí ni òun ló fi iná sí i àlìjẹ́nà wà ní òkè sánmà àlìjẹ́nà wà ń ga lóòkè ní bẹ́ẹ̀ bá ti ṣiṣẹ́ dáadáa tó bẹ́ẹ̀ làlìjẹ́nà ló ti ga tó sọ ẹ máa ṣe pé òun bá jẹ́ pé iṣẹ́ ẹbú ló ṣe nu iná tó tẹ iṣẹ́ iná ló ṣe ló jẹ́ iṣẹ́ ẹbú tó ga jù wọ́n á lọ sàlẹ̀sàlẹ̀ iná bóun ti wà ń nìyẹn so ọlọ́ba ṣàlàyé fún wa nínú àwọn àyà tí a fẹ́ máa kà lónìí fún wa pé béèyàn bá ti ya tọ́ọ̀gì sí bẹ́ẹ̀ ni kí ni o òun náà ni a ti máa dà wọ́n sínú iná ní group by group batch by batch náà ọlọ́run súnmọ́ lànà zero náà. ọlọ́run súnmọ́ lànà zero àná min kulli shi'a àwọn àwòrí pé àwọn eléyìí a ti pín wọn ṣíà ni àwọn tí wọ́n jẹ́ jàmbá tí wọ́n tẹ̀lé nìkan so ní pè ní ṣíà àwọn tó lọ jẹ́ àwọn followers tí wọ́n tẹ̀lé àwọn ẹnìkan àwọn àwọn òpin òkè gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ jàmbá kan lélẹ́yìn gbogbo yìí tẹ́ jọ máa ń mutí láyé ní ìtẹ́ kóra yín jọ àwọn àṣekínú làmẹ́ǹsì àánà àwọn máa remove a máa remove a máa select a máa choose mi kúlì ṣe à nínú gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn jẹ̀mọ́ kọ̀ọ̀kan tá a pín wọn ṣe tí iná lọ tí wọ́n kúlẹ̀ lọ ṣe tí iná lọ yẹn a wà máa múnú wọn tàlá máa múnú wọn. ọlọ́run ní èyí tó bá jẹ́ àṣàdù ìtìyà èyí tí ìkọjá la rẹ̀ ìṣègidi máa ń káyìn rẹ̀ ìwùwà ẹ̀ṣẹ̀ rẹ̀ tó lágbára jù aláàrahman lọ́dọ̀ ọlọ́run ọba tó jẹ́ ọba arahman ọlọ́run bá ti kó wọn jọ nìyẹn ẹ̀ṣẹ̀ kọ́kọ́ jura wọn lọ so àkọ́kọ́ wa yọ ní inú àwọn àwọn ọ̀gá àwọn ọ̀gá yẹn ni àwọn tí ń ṣì àwọn èèyàn lọ́nà àkọ́kọ́ kó àwọn jọ síwájú náà ẹ̀rẹ́gbẹ́ òun ló ṣe sábàbí tẹ́nìkan fi mutí ó ní ah, ọtí àlàyé òun amutí àlàyé òun lé òun sìgá òun dẹ̀ mutí kí wọ́n náà gbèsè ayé ẹ̀ ó yẹ kó wọ́n ṣe gánà so ẹ̀ẹ́dẹ́gbẹ́ òun ló kọ́ òun ló kọ́ lílo ti lè mutí òun ló kọ́ yẹn bẹ́yẹn ti lè ṣe zìnà tí èèkó wa tú bá padà ń tiẹ̀ tọ́jọ́ bẹ́ẹ̀ ni ẹgbẹ́ bá sọ fáńtẹ̀ sí sẹ́yìn so irú àwọn tó ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí Ọlọ́run á kó wọn jáde Ọlọ́run kó wọn jáde Ọlọ́run kó wọn jáde Ọlọ́run yẹn wá jura wọn lọ wọ́n á máa jù wọ́n lọ sínú iná ọlọ́ni a máa mú jáde nìkan. àyùhùn aṣàdúrà lọ́wọ́ àmàlẹ́ ìdíyà. ọlọ́run ní àyùhùn aṣàdúrà lọ́wọ́ àmàlẹ́ ẹni tí ìmọ̀ kọjá la rẹ̀ ìmọ̀ ayapọ̀ ọlọ́run ọba rẹ̀ bá lágbára jù lọ́dọ̀ ọlọ́run tó ọlọ́run ni ọba rẹ̀ tó dẹ̀ jẹ́ ọba onídéédé ó mọ ẹ̀ṣẹ̀ tó ga jù ara lọ àwa lè mọ̀ mọ́ lọ́dọ̀ tiwa ó dẹ̀ mẹ́ni kọ̀ọ̀kan tó dẹ́ṣẹ̀ yẹn bó ti jù ara lọ sọ wà ní ẹmẹlẹ ẹmẹlẹ ẹmẹlẹ ẹmẹlẹ wọn kó wọn jáde so àwọn ẹ wọn àmọ́ jù wọn nù ná tẹ̀léra wọn àmọ́ yọ wọn jáde àmọ́ jù àbẹ wọn wọn ṣe kíni ọ wọn mọ jù wọn sí inú ná tẹ̀léra wọn torí pé àwọn tó ń ṣe àwọn èèyàn lọ́nà àwọn ni wọ́n jẹ ìyà tí ó lágbára jù ọlọ́run bá sọnù suratu nal Quran sixteen aya eighty eight níbẹ̀ sọ ọlọ́run ṣàlàyé fún wa ń bẹ̀ wípé alẹ́dínà káfàrú wàsọ́dú ansẹ̀bílì láì zidina um àdábáwọn fọ́ọ̀kọ̀lẹ̀ àdábì bìmàkánú yúfsìdù ọlọ́ni alẹ́dínà káfàrú sọ́tù náà Quran sixteen ayah eighty eight ọlọ́ni alẹ́dínà káfàrú wàsọ́dú ọlọ́run ní àwọn tí wọ́n ṣe kèfèrí wàsọ́dú tí wọ́n sẹ́dí àwọn ènìyàn ànsẹ̀bí nìlá tí wọ́n yẹ káwọn èèyàn ó ṣètò ọlọ́run àwọn yẹn ń sẹ́rẹ̀ àwọn èèyàn kó jọ ọlọ́run ọlọ́run kí ni ọ. zina wúlọ́dà bá ń bọ̀ òkùnrin ọ̀dà. ọlọ́run ní àwa ṣe àlékún fún àwọn àdábáwọn fọwọ́kọlẹ̀ àdábì àwọn ó jìyà àwọn yẹn ní ẹ̀wọ̀n kan bẹ̀rẹ̀ ìyànà so mo máa kọ́ wọn síbẹ̀ díẹ̀ díẹ̀ ní wọn náà kọ́ wọn bẹ̀ ó ti bẹ̀rẹ̀ ya ti ènìyàn yóò máa jẹ̀rẹ̀ ara lọ kó tó máa kọ́ ẹlòmíì sí kó tó máa kọ́ ẹlòmíì sí so àwọn yẹn ó máa jìyà lọ zidna um adaba fokol adabi ọlọ́run bíi máa kánú yufsidu. ọlọ́run ní pẹ̀lú sábàbí kí ni o ìbàjẹ́ tí wọ́n ṣe lórílẹ̀ ìbàjẹ́ táwọn èèyàn yẹn ṣe lórílẹ̀ ọlọ́run torí ẹ̀ ló fi jẹ́ wípé àwọn aláàkọ́kọ́ máa kó sí inú náà sọlá ọba ọmọ kẹ́kọ̀ọ́ ọmọ kọ àwọn ẹsìn nù náà torí bọlá bẹ kí wọn ó jẹ ìyà ìyà tí ó pọ̀ kí wọn ti kọ́kọ́ jẹ kó rí bí àwọn mí ò padà àwọn tí wọn á sì lọ́nà òtò wa wọ inú náà lóbi jẹ pé àyàtà máa padà wá kà àìsè máa kà á tí wọn mọ wọn bá ti wá wọnú náà tẹ́ẹ́. àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọlẹ́yìn abụọ káyà yẹn àwọn tó jẹ́ àwọn lẹ́yìn àwọn wàá sọ wípé ìwọ ọlọ́run àwọn tó sọ wá nù ní bá wa dọ́bù fún wọn ọlọ́run àní ara tí wọ́n béèrè yẹn náà kí wọ́n fún ní dọ́bù kí wọ́n fáwọn náà ní dọ́bù. ọlọ́run ẹnì kọ̀ọ̀kan yín dọ́bù kọ́ lọ́sọ̀ fún yẹn nìkan. àwọn aráṣàlẹ̀kùn ìyá ìbánilẹ́sàlẹ̀kùn ìyá ni pé wọ́n kọ́kọ́ wọ inú ná ṣáájú yín ó làlékún ìyá tiwọn ìyá tí wọn ó ti jẹ jẹ jẹ jẹ jẹ wọn ti jẹ àwọn ìyá kan bọ̀ sàárè tó lágbára gan so pé wọn kọ́kọ́ wọnú nẹ́bì fọ́ yín yẹn pé wọ́n ti jẹ àwọn ìyá kan kí wọn tó débẹ̀ ìyá yẹn ti ìyá wọn àwọn jẹ kí ni ó wà jẹ the same tẹ́lẹ̀ bá ní wọ́n ń kọ́ọ̀lù fún pé ó yẹ káwọn jẹ ìyá tó pọ̀ ẹ̀ àwọn ẹ̀tún wọn ṣe kí ni ẹjọ́ wọn jẹ́ kọ́ máa pọ̀ sí ni bákan kan ló kú máa jẹ́ sọ̀rọ̀ ọlọ́ba ń sọ bí ọlọ́ni súnmọ́. ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عتيا sọ́wọ́n ọ̀sán fún ọmọ ayé àyípẹ́ ààyè jáde àwọn tá a kọ́kọ́ máa dà sínú náà àwọn tó bá ṣe lọ́hùn dáadáa gan tí wọ́n jẹ́ ọ̀gá tí wọ́n ń ṣe àwọn èèyàn lọ́nà ọlọ́run ní àwọn alákọ̀ọ́kọ́ máa dà sí inú iná súnmọ̀ náà. súnmọ̀ lálánù álámù ìrìnàdí náà mọ̀ọ́lá bí a ṣe rí yá. ọlọ́run tó wá sọ súnmọ̀ ọlọ́run mú wá mú láàmù wá kálẹ̀ bá a máa mọ̀ dájú wípé ọlọ́run ọba yìí kìí ṣe ọba alábòsí ọlọ́run ọba ní àwọn ọlọ́run ọba lànàlámù ọlọ́ni àwọn lànàlámù. alámù bíi lẹ́dínà òmùrẹ́bí àṣeyá. àwọn ọlọ́run la mọ̀ bí lẹ́dínà àwọn tó ṣe wípé yẹn ni àwọn kèfèrí yìí ń àwòlá sílíyà àwòlá bíi nárì sílíyà àwọn dẹ́gbẹ́ àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sí kí wọ́n jó iná síwájú. Si àwọn ẹgbẹ́ àwọn ẹni àkọ́kọ́ lẹ́tọ̀ọ́ pé kí wọ́n ṣe kí ni o kí wọ́n jẹ ìyà síwájú káwọn èkó tó dé wá bá wọn ọlọ́ni àwa la mọ̀ wọn kò sí ẹ̀tọ́ mọ̀ wọn ọlọ́ni àwa la mọ̀ wọn wọ́n ò sọ fún wa pé eléyìí ni ìyá rẹ̀ pọ̀ jù eléyìí lọ́yẹ kọ́kọ́ wọ ná ọlọ́ni àmẹ́jọ́ kọ́kọ́ wọ ná tẹgbẹ́ àwọn ọlọ́run ọba ọ̀kàlà wa ń wò èyí ti ara bọ́ ìwájú ìdọ́kàn wà lójú yín lọ́run ìdọ́wà lọ́ọ̀kàlà sílẹ̀ ìmọ̀ wò bọ́dì lẹ́yìn máa ń wò

ọlọ́run ní àwa la mọ̀ tí ò sí èméjì bẹ́ẹ̀. ìlẹ́dínà àwọn àbí àṣeyíyá. ọlọ́run ní àwa la mọ̀ àwọn tó ṣe wípé wọ́n lẹ́tọ̀ọ́ sí pé kí wọ́n jẹ́ ẹnì tó ṣe wípé àwọn ni wọ́n kọ́kọ́ jó iná tí ò sí èméjì bẹ́ẹ̀ ọlọ́run ní àwa la mọ̀ wọ́n sọ̀rọ̀ ọlọ́ba fi hàn sọ fún anu sọ́tò àrọ́f ìyẹn kùránì orí kẹfà àyà thirty eight níbẹ̀ ọlọ́run bá ń ṣàlàyé fún wa sọ ọlọ́run ni ata ìdá dára kù fi àjẹmí àn. ata ìdá dára kù fi àjẹmí àn. ẹ rí alákọ̀ọ́kọ́ àyà ẹ ti wà lókè kọ́ láti kú ló fi ọmọ mi. ọ̀rọ̀ ìdọ̀kọ̀ ló fi ọmọ mi ọ̀pọ̀lọpọ̀ kọ́lá mi ọ̀pọ̀lọpọ̀. ọlọ́ni ẹ máa wọlé ẹ máa wọlé sínú náà so àní àwọn tí wọ́n jẹ́ kí ni ọ̀pìn náà kọ̀dìkọ̀ láti kọ̀dìkọ̀ láti ní nǹkan. ọlọ́ni ẹ máa wọ inú ná ẹ máa ìdíkùlù fi umami so ẹ máa wọlé ti àwọn jẹ̀mọ́ tí wọ́n ti wà wájú yín àwọn yẹn ti wà níwájú yín tẹ̀tẹ̀lẹ̀ àlìjẹ̀nu wà ń bẹ̀ èèyàn wà ń bẹ̀ àwọn kẹjọ ọkọ wọn ní sáájú ní àwọn ọsán àti wọn wà lẹ́yìn ọlọrin ẹyin náà ẹ máa wọná ẹ máa wọná wọlé tán ní wọn ọlọrin ẹ máa wọná náà kù lámà. tí àwọn báṣì kan bá ti wọlé báyìí wọ́n máa ṣẹ́bi lé àwọn tó gbọ́ àwọn ajú ah, wọn àwọn alẹ́ yìí lẹ́dẹ̀ kó bá wa wọ́n máa ṣépè tí yóò ní í dá tí yóò ní í ṣe kíní ẹ̀yin lẹ́sìn kó bá wa náà mi. àtà ìdájọ́ kúrò bí ìyàjẹ́ mi rà. ọlọ́run ní wo bí ó ti wá máa wọnú náà nìyẹn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí gbogbo ó fi wá wọnú náà tán yẹ́ẹ́yẹ́ ọlọ́run àwọn ní ètò yẹn. wọn láti ọkọ̀ ọ̀hún first batch àwọn àwọn first batches àwọn tó kọ́ ti wá tún àwọn wájú ṣe tẹ̀lẹ̀ àwọn tó ń jẹ́ àwọn last batches àwọn máa sọ báwọn tó wà wájú tó jẹ́ kọ́ wọ́n wọnú náà. ọ̀bàná ọ̀la ìyàdọ̀lóra fàátì àgàbà jíìbà mìíràn. wọ́n dá ìwọ ọlọ́wọ́ bá àwọn tó sọ wá nù níyì àwọn tí wọ́n àwọn dẹ́jà wo wọn lẹ́nu yìí àwọn tó kó bá wa nìyí ìwọ náà. bá a fún wọn ní dọ́bù ìyà nínú iná. bọ́lá ikú yìí dìbò yàrá kí yàtà rẹ̀ mú ọlọ́run ní kọ́ọ̀là ọlọ́run sọ fún ẹgbẹ́ ni kú ní di ìfún ọlọ́run ẹnì kọ̀ọ̀kan yín ló máa ní dọ́bù ló máa ní mọ́tífù ìyànà ọ̀nà ọlọ́run wà lákìlá ọlọ́run ní ẹ̀yẹ́ ọmọ ìgbé ìjà kan náà lẹ́pàdà jọ ọmọ ẹjẹ ní olólékẹ́ yìí náà tẹ̀lé wọn ni tẹ́ bá mọ̀ ní ẹni ṣe bẹ́ẹ̀ náà ọlọ́run yẹn mọ́ bẹ́ẹ̀. first batches àwọn wà sọ fún last batches Fàmá kálẹ̀ lákùn mọ́lẹ̀ náà mẹ́rin fọ́sẹ̀. Àwọn ènìyàn yìí náà ẹ̀mí kankan dáa ti yàtọ̀ sí wa, ìbájọ́ ṣiṣẹ́ ìbájọ́ dáhùn ni. Bákan kan ẹ̀jọ̀ ni wọ́n nà án. <laughs> So bákan ayẹ̀ ní dẹ́bi yàtọ̀ sí wa, ẹ̀sẹ̀ a máa sọ pé kọ́lọ́run tún fi àjà wa dọ́bù. So ọlọ́run ti kọ́kọ́ kọ́ wọn ló ti kọ́kọ́ bí yẹlé ìjẹ wọn. Lẹ́yìn ẹ̀ kò sí mọ́, ìyá kan náà wọ́n jọ máa jẹ lọ. Ọlọ́run ni fàdí ń kulẹ̀. Kùnà àdáàbà bí wà kún tó ń tẹ̀síwò ọlọ́run ní ẹ máa jẹ ìyà náà lọ ọlọ́run bí máa kún tún tẹ̀sílù pẹ̀lú kẹtẹ ṣe ń ṣe sọ ọlọ́run bá ń ṣàlàyé fún wa nínú àyà yìí sọ ọlọ́run bá ń ṣàlàyé fún wa kálíbà mọ̀ yìí pé ẹni tó lẹ́tọ̀ọ́ kó jẹ dọ́búyà ọlọ́run nìkan ló mọ̀ án èyí sọ fọlọ́run pé eléyìí ni ẹ bá ń fún dọ́búyà eléyìí ni ẹ bá ń ṣe ọlọ́run máa jẹ́ náà lọ́wọ́ ni ẹ bá ń ṣe kíní kan báyìí fún tó sí ìyà bọ́lọ̀ ti ṣe àwọn ọmọ náà nìyẹn kọ́ lọ́mọ ká àwọn ọmọ wọn. náà. so àyà yìí tí a bọ́ sí yìí wàyí minkum ìlà wàrídùhà ọlọ́run ní wàyí minkum ìlà wàrídùhà kò ní í sí ẹnì kankan nínú yín ìlà wàrídùhà gbogbo yín pátá yẹn kò ní sẹ́ni kankan gbogbo yín lẹ́wọ̀ inú náà tí o lè ṣe méjì bẹ́ẹ̀ kí ọlọ́wọ́ bá ṣàlàyé bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá mi ń kún tó wà bẹ́ẹ̀ ní pé gbogbo ẹni tí ń bẹ láyé pátá yẹn yẹn tí ò ṣẹ́kù ẹnì kankan òun náà ọlọ́wọ́ bá ń ṣàlàyé bíi àti mọ̀mìnì ni o àti káfíìrù ni o gbogbo wa pátá yẹn òun náà ni ọlọ́wọ́ bá ń ṣàlàyé fún wa ń bíi àwọn afọ́ọ̀ní tefsir ọ̀nà mẹ́rin òun náà ni wọ́n pín sí lórí wípé ọlọ́run bá ní gbogbo wa pátá yányán á gba inú iná kọjá ṣùgbọ́n iná yẹn ò ní fi kankan ṣe àwa tá a jẹ́ mùsùlùmí á gbà nu ibẹ̀ là á gbà káfí dénú àlìjánnà a ní mọ̀nira kankan wípé agbanú iná kọjá so a kàn kọjá nínú ẹ̀ ni ṣùgbọ́n nǹkan wọ́n wò wípé a kọjá nínú ẹ̀ yìí sáwà kọjá ń bẹ̀ ni ẹ̀rí lára kọ̀ọ̀kan àwọn kan gbà wípé a wọnú ẹ̀ ni sọ ṣùgbọ́n ọlọ́run ọba ò ní jẹ́ kí gbogbo tí ń jẹ́ ìnira aná kó ṣẹlẹ̀ sẹ́ni kankan nu gbogbo wa eléyìí ni ẹ̀rí tó wà rọ́ọ́jìhù tá a bá wa ṣàlàyé ẹ̀ fún wa òun náà ni ẹ̀rí Ibn Abbas ẹ̀rí tó dẹ̀ wà rọ́ọ́jìhù ni àdìsí kan wà àwọn afá kan dọ̀ rẹ̀ àwọn afa kan asana rẹ̀ tẹ́ pé àdìsí náà dẹ̀ nìyí kó wà ní dáwọ́jà tó asan onífin dáa so ẹlẹ́kìnní nìyẹn ẹlẹ́ẹ̀kejì àwọn yẹn gbà wípé ibi tá a ti fẹ́ kọjá òun náà ni aserot ibẹ̀ la gbà kọjá tá a gbà bọ́ sínú àlìjánná afárá asirot tá a fẹ́ gbà kọjá yẹn òun tó jẹ́ wípé afárá yẹn ó jẹ́ afárá kan tó jẹ́ pé ó ti wẹ́ jù ó wẹ̀ bí ẹ bá mú irun kan nínú orí èèyàn báyìí gẹ́gẹ́ bí wíwẹ́ rẹ̀ ló ti rí bẹ́ẹ̀ bó ti rí nìyẹn ó kàn lọ tíírín lọ lọ́ọ̀kan ọlọ́dẹ ibẹ̀ la fẹ́ gbà kọjá àwọn èèyàn ó sì gbàbẹ̀ kọjá so àwọn èèyàn kan gbàbẹ̀ kọjá bí ìgbà téèyàn kan ṣẹ́jú lẹ́ẹ̀kan báyìí a twinkle of an eye so bí ìgbà téèyàn kan ra ṣẹ́jú báyìí ó ti débi tí ń lọ àwọn kan gbàgbẹ́ kọjá bẹ́ẹ̀ àwọn kan ó sì gbàgbẹ́ kọjá bí ìgbà tí atẹ́gùn bá kàn ọ́ra fẹ́ kọjá níbì kan bẹ́ẹ̀ ni wọ́n ti gbàgbẹ́ kọjá báwọn kan ti gbàgbẹ́ kọjá nìyẹn àwọn kan gbàgbẹ́ kọjá bí ìgbà tá a bá kó àwọn ẹ̀sìn tí wọ́n jẹ́ ẹ̀sìn tí wọ́n jẹ́ ẹ̀sìn tó dáa gẹ́ àdìsàn àbí ni mò ń kà fún wa o bí ìgbà tó gbé àwọn ẹ̀sìn tó dáa gẹ́ so tí wọ́n lè sáré dáadáa bẹ́ẹ̀ ni wọ́n ti gbàbẹ̀ kọjá àwọn kan ó dẹ̀ gbàbẹ̀ kọjá bí ìgbà tí ràkúnmí tó jẹ́ pé ó gbà tó lè sáré dáadáa tó dáa láti sáré tó bá gbàbẹ̀ kan kọjá bẹ́ẹ̀ ni wọ́n ti gbàbẹ̀ kọjá àwọn kan wá ní àwọn ń tiwọn rírìn bígbà tó bẹ èèyàn rìn kọjá níbì kan bẹ́ẹ̀ ni wọ́n ti gbàbẹ̀ kọjá àwọn kan tiwọn wọ́n máa rákòrò wọ́n máa wọ́ni níbẹ̀ òun ó fi gbàbẹ̀ kọjá àwọn tó wá gbẹ̀yìn tó pé àwọn yẹn wọ́n fẹ́ gbàbẹ̀ kọjá wọn ò ní lè kọjá tí wọ́n ti ń bọ́ sórí ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa já sínú náà tí wọ́n ti ń bọ́ sórí ẹ̀ ni wọ́n máa já sínú náà so àsìrọ́ọ̀tù nìyẹn bádìsì ti pín wọn nìyẹn so àwọn kan gbà wípé sìrọ́ọ̀tù yẹn òun ni àgbà kí ni orí rẹ̀ lẹ́yìn gbà lérò pé àgbà ibẹ̀ kọjá pé sóhun tá a bá ti gbàbẹ̀ kọjá báyẹn ìyẹn ni pé àti gbàbí kí ni orí iná àti gbàbẹ̀ kọjá nìyẹn so àwọn kan gbàbẹ̀ so ẹlẹ́ẹ̀kẹta náà ni pé wọ́n ní nǹkan tí ó túmọ̀ sí náà ni pé a kàn máa súnmọ́ bí iná ni ìyẹn dáhà ni gbogbo náà sọ a máa ṣe kí ni ọ a sùn mọ́ ibi iná kì í ṣe wípé a máa wá wọnú iná pé à wọnú iná wípé a máa sún inú iná ni kì í ṣe ọ àní ṣe kí ni ọ àní wọ inú ná akẹwàá ń àwọn àgbà òkè àwọn àgbà para sọrọọtì bọ sínú àyùpé sísúnmọ́ yẹn ní sọ pé Ọlọ́run ni pé kò ní sẹ́ni ẹ̀kan nínú yín gbogbo yín ibi iná gẹgẹ bí àwọn tó ṣáájú rẹ̀ yẹn ṣe kí ni o ibi iná tó wọn tó ń darí wọn so àwọn kan mú wa mú àwọn eh, wàrọ̀dà wàlámà wàrọ̀dà ìgbà tí Musa tó súnmọ́ Madian ipe kèsè pé tí ìwọ Madian ń gbà náà ipe falama wàrọ̀dà bòdìyànà ipe ó súnmọ́ Madian ni wọ́n máa yà Kùránì wá tó fi ṣe ẹ̀rí eh, nǹkan tí wọ́n mú wá. bẹ̀dẹ̀ àwọn ẹlẹ́ẹ̀kẹrin ọ̀rọ̀ tí wọ́n mú wá tí wọn kò fìdí múlẹ̀ wọ́n ní wípé mùsùlùmí nítorí àwọn fẹ́ sọ bẹ́ẹ̀ ni wípé a ti ní ìpín kan nínú ọ̀nà láyé mi pé a ní wá padà jẹ́ ẹni tí ó padà wọ ọ́nà mọ́lálìkì àmọ́ wípé ìpínwó la ní nínú iná òun náà ni pé gbogbo ìgbà tí bàbá ti ń ṣẹlẹ̀ sí yàn láyé iná atẹ́gùn iná tọ́lọ́wọ́ bá ti dá lẹ́ẹ̀lẹ́ àwọn nǹkan yẹn ló fẹ́ wá láti ibi tí iná ti wà ó wá wá sílé ayé òun ni ó ń jẹ́ pé kí ni o kí ibà òun máa ṣe sábà bí ibà tí wọ́n máa ń ènìyàn so ìjọba tí wọ́n máa mọ̀mí ní bẹ́ẹ̀ lọ wípé bí ìgbà rẹ jẹ́ pé gbogbo tí wọ́n fẹ́ tọ́wò nínú náà yẹn ó ṣe kí ni wọ́n ti tọ́wò láyé nìyẹn ṣùgbọ́n ọ̀rọ̀ tiwọn àdìsí tó fìdí múlẹ̀ òun náà ni wọ́n mú wọn ṣùgbọ́n ọ̀rọ̀ wọn àlegbà tó tó ń sọ ń bí bí contest láti sọ̀rọ̀ ń bí bí ó jẹ́ contest alikiyama kì í ṣe contest ilé ayé so ní òjẹ́ ká lè gbọ̀rọ̀ wọn so ọ̀rọ̀ àwọn ẹlẹ́kìnní àlegbà wọlé so ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀rọ̀ tó jẹ́ alákọ̀ọ́kọ́ òun náà ni pé àwọ̀ inú náà á jáde kúrò níbẹ̀ tí ò sí èméjì bẹ̀ òun náà ni ọ̀rọ̀ tó jẹ́ pé ó fìdí múlẹ̀ torí wípé ọkùnrin kan wà tá à ń pè ní Azraq ìkan nínú àwọn Khawarij ni Nafi' ibn Azraq so nínú àwọn Khawarij àwọn tá à ń pè ní Khawarij àwọn èèyàn kan ni tí so àwọn àfáà kan gbà pé kèfèrí ni àwọn kan gbà wípé wọn ò kì í ṣe ara mùsùlùmí òun náà ni a máa kà wọ́n Si nítorí wípé òṣìṣẹ́ ọlọ́wọ́ bá ti ṣàlàyé wọn lẹ̀ wípé tẹ́ ẹ bá rí àwọn kàwárìj ìrun yín àti ìran wọn wípé ẹ máa rí pé ẹ̀yin gẹ́gẹ́ kírun àwọn eléyìí ọmọ kírun gẹ́ẹ́ tẹ́ máa ń ṣe tààjúd ẹ máa rí pé ah àwọn eléyìí ń ṣe tààjúd gẹ́ẹ́ so ẹ̀sìn wọn ẹ máa rí pé ah àwọn eléyìí ní ẹ̀sìn tó ṣe kókókó náà so àwọn ẹ̀yìn wa nìyí dọ̀láàlù ni wọ́n máa fi sábà máa ìmọ̀ tíntìní tí wọ́n bá ní nǹkan tó bá jẹ́ nǹkan tó bá rújú nínú kùránì òun wọ́n máa wá káàkiri tí wọ́n kàn máa fi da gbogbo nǹkan rú so àwọn ò ní máa jẹ́ pé ìtọ́ bá fojú wọn tá a bá ń ṣàlàyé tó fojú wọn fún wọn wọn ò gbọ́ so ìtọ́ rújú yẹn nìkan ni wọ́n máa tẹ̀lé àlejò ṣàlàyé wọn lẹ̀lẹ̀ so pé àwọn eléyìí wọ́n máa dẹ̀sìn rú ẹ̀ẹ́sìn náà wà wọ́n dẹ̀ máa dẹ̀sìn rú so kùránì náà wọ́n máa mú wá tí wọ́n ó fi máa ṣẹ̀rí àwọn nǹkan tí wọ́n bá mú wa lápèjúwe nísìnyí báyìí gbàtí àwọn kàwárìjì jáde kúrò lẹ́yìn àwọn tí wọ́n jẹ́ Ali àti Muawiya ìdánkọ́ jáde ní wípé àwọn méjèèjì Ali à mùsùlùmí méjì dojú ìjà kọra wọn ìkànnì àwọn mùsùlùmí wa na Kùránì sókè wípé ẹjẹ́ á dá ìjà dúró wọ́n wá dá àwọn kàwárìjì náà wà ní abala àwọn tó jẹ́ pé wọ́n na Kùránì sókè fún wọn àwọn náà sọ fún Ali yìí pé ẹjẹ́ adájà dúró gbàná ti na kùránì sókè àwọn adájà dúró ẹ̀rọ àdìgbà tí wọ́n adájà dúró pé ẹjẹ́ àfi ẹjẹ́ àjọ jókòó nítorí nùbí káwọn tọ́lọ́wọ́n ọba bá sọ káfi ṣèdájọ́ láàrin ara wa so wọ́n wá òwe káwọn jókòó gbàdá wọn jókòó nítorí nùbí ẹni tí wọ́n fẹ́ kó jẹ àlífà òun náà Ali gbàdá méjì Ali àti Muawiya àwọn tí wọ́n sọ pé káwọn fẹ́ kan kìláfà alẹ̀ káwọn má jẹ àlífà ali wò pé kí mùsùlùmí ọyàn tó bá wù wọn kó jẹ́ khalifa so ọ̀rọ̀ pé ali òun pò pé kí wọ́n yan tó bá jẹ́ khalifa tí àwọn tí wọ́n jẹ́ àwọn abala muawiya tí wọ́n padà tí wọ́n ń dórí pé káwọn bẹ́ẹ̀ kan máa bá khalifa lọ ó jẹ́ nǹkan tí àwọn kàwáríjì torí ẹ̀ jáde kúrò ní abẹ́ àwọn mùsùlùmí wọn á ní pé ìdájọ́ káwọn lọ ṣe yẹn ìdájọ́ ọmọ èèyàn ní láókùmà ńlá líláì kò yẹ kó kò yẹ kéèyàn kó ṣèdájọ́ ọlọ́run nìkan ló kó máa ṣèdájọ́ so gbólóhùn tí wọ́n sọ yẹn gbólóhùn tó dáa ni pé ọlọ́run nìkan ni wọ́n ṣèdájọ́ kò yẹ kí ọmọ yẹn ó ṣe kí ni ọ kó ṣèdájọ́ ọ wà náà yà kúrá níbẹ̀ sọ gbogbo okùn lè là sọ ìdájọ́ ọlọ́run lónìí ọ wà náà yà kúrá ní tó fìdí múlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n Ibn Abbas wá ń ṣàlàyé fún wa wípé ọlọ́run bẹ́ẹ̀ gbólóhùn ní gbogbo ìdájọ́ orí tí ọkọ àtìyàwó bá ń jà fábùn àfún hakama mini alihi wa hakama mini aliha tọ́lá máa lóun ní ìdájọ́ àwa náà láàrin máa wò ìdájọ́ náà láàrin ara wa táwọn èèyàn ju ẹ̀ ó dọ̀gbàdì àwọn bá ń jà ẹgbẹ́ onídàájọ́ kan dìde lọ́dọ̀ ọkọ ẹgbẹ́ onídàájọ́ kan dìde onídàájọ́ kan dìde onídàájọ́ kan dìde lọ́dọ̀ kí ni o lọ́dọ̀ ìyàwó káméjì ọjọ́ dájọ́ ti ń bẹ láàrin ibẹ̀ yẹn ṣé ọlọ́run náà wà láti sẹ́wọ̀n tí ó wà dájọ́ ń bẹ̀ yẹn ni ọmọ yẹn lọ́wọ́ àwọn sáwà dó pé ọlọ́run nìkan ni máa dájọ́ ẹnìkan ọgbọ́n ọ̀dájọ́ ní ọmọ èèyàn <laughs> so látara bẹ́ẹ̀ ntí àwọn tí wọ́n jẹ́ àwọn kàwárìjì tí wọ́n máa sábà ṣe nìyẹn ìkan nínú wọn wá ní nafi ibùnà azirak ọwọ́ ń lọ tako ibn abbas so àyà tó mú wá ọ̀nà ní sọ́tù àbíyá so suratu anbiya òun náà ni àyà tó mú wá so sura tó tẹ̀lé sura tí sura tó wà ní ti eh, sura twenty so aya one hundred and two so náà ni aya tí ọlọ́mú wá fún Ibn Abbas tó fi ń tako Ibn Abbas so aya yẹn ló mú wá fún one hundred and two sọ́tàǹbíyà one hundred and two so òun náà ni aya tó jẹ́ pé ó mú wá so ọkọ kọ bẹ̀rẹ̀ láti bi one hundred and one kọ bẹ̀rẹ̀ láti one hundred and one kálíbà kàkólíbà place wa. نعم إن الذين سبقت لهم منا الحسنى ọlọ́run iná lẹ́dínà sábàkọ̀tì láwọn mílíọ̀nù húsnà àwọn tó ṣe wípé tí wọ́n jẹ́ mùsùlùmí tó yẹ pé wọ́n ní dáadáa lọ́dọ̀ àwọn ọlọ́run ọba ọlọ́run tí wọ́n ní dáadáa lọ́dọ̀ àwọn ọlọ́run ọba tó ń jẹ́ mùsùlùmí. ọlọ́ni kí ni. ìlàíkà ni àmùbọ̀ àdùn. ó ní ni àmùbọ̀ àdùn ọlọ́ni àwọn eléyìí ò ní wọlé àdùn náà á nà ọlọ́ni á gbé wọn jìnnà kó bí iná náà. láàyè sí màá wò ó ní gbọ́ wọn ní gbọ́ àṣìṣà náà pé iná wọn ò yí gbọ́ ara pé wọ́n ó jìnà sí iná gidigbe wọn ò ní gbọ́ pílì iná náà. wọ́n fi màṣítà tí àwọn kùsùn kọ̀ lè lù ú. ó wá wà ní àjẹjẹ náà wọ́n máa bẹ gbére ń ìtẹ́mi wọn bá ń fẹ́ òní wọ́n máa jẹ. ó ní bí àbá sì wá sọ yí pé wọ́n wọnú náà. lọ́dọ̀ ọlọ́run ọba èèyàn lè wọ èèyàn lè gbanú nǹkan kọjá tí ò sì ní ṣe kí ni tí ò ní gbọ́ pílì rẹ̀ tí ò ní ṣe nǹkan bẹ́ẹ̀ nítorí so tí ò so orí gbogbo wàràdà tó bá ti jẹ́ pé iná bá wà nínú gbogbo yàtọ̀ sí wàlámà iná ò sí gbélé gbogbo wàràdà tó Kùránì tí iná bá ti wà èèyàn wọnú náà ni ọwọ́ rẹ̀ gbogbo ó ní àmọ̀jìnnú and ṣé wèrè ni ọ́ ni gbogbo wọn àdàtí ń bẹ́nu kùránì kò sí ìrèjì tó wáyé pé iná bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò ṣe gírí o ìrẹ́ ń tà sínú náà ni ìlú ẹni sọ́tò hood sọ́tò hood aya ninety eight lára nǹkan tó yẹ pé ó fún nìyẹn pé sọ́tò hood so aya kìnìún aya ninety eight tá a bá fi lórí wàhálà dà ń bẹ́ẹ̀ ọlọ́run ní fìràn yakudu mu kọ́ọ́mà wù yọ́mà lẹ́kì. yakudu mu kọ́ọ́mà wù yọ́mà lẹ́kì àmàtì fàárọ̀ dàrúmùn náà. ọlọ́run ní pìràn òun ni ó gbà wájú àwọn èèyàn rẹ̀ sábàṣọ́ lẹ́ẹ̀kan fìràn náà wà àwọn kìnìún ọwọ́ àwájú ọlọ́run fìyàwó ni ó wà àwájú àwọn èèyàn níjọ́ bíi alikiyama fa àwòrọ́dà ònàrọ̀ gbogbo àwọn ẹ̀mẹ̀ wá rẹ̀ fa àwòrọ́dà ònàwà jọ kó wọ inú iná òlọ̀gá ọjọ́ jọ pé kíni òtún wàràdà nìyẹn yóò kó wọ inú iná tí wàràdà bá pẹ̀lú iná nínú kùránì ìyẹn wọnú iná ni tí ò sèméjì bẹ́ẹ̀ náà wọnà sókòó lẹ̀ so lẹ́yìn agbára sọ́ọ̀tù Mariam ọlọ́wà bí sàlù wírídìlì mọ̀ọ́rù tí ọlọ́run sọ bẹ́ẹ̀ bí sàlù wírídìlì mọ̀ọ́rù ọlọ́run ibi téèyàn máa ń wọ̀ nínú iná tó yẹ pé burú tí ò dáa téèyàn ó dẹ̀ kọ́ sínú ẹ̀ ọlọ́run tí ò tẹ́ téèyàn gbọ́dọ̀ gbàdúrà pé kéèyàn kó bẹ́ẹ̀ ni ọlọ́run yẹn nìkan ó kó nu ná. sọ́ọ̀tù Mariam táǹkà lọ́wọ́lọ́wọ́ ìgbìmọ̀ àyà eighty six níbẹ̀ ọlọ́run ní kí ni ọ wànà sùúkùl mùjẹ̀rìmín ونسوق المجرمين إلى جهنم وردا so ọlọ́run ànásùkùl mùjìrìmíìnà ọlọ́run ní àwọn ọlọ́run ọba á máa darí àwọn mùjìrìmíìn àwọn tí wọ́n jẹ́ ọ̀sẹ̀bọ àwọn tí wọ́n jẹ́ oníṣẹ́ ẹbú á darí wọn ìlàjà lọ sínú jahannama wírí dáhùn tí wọ́n máa kó sínú ẹ̀ tí wọ́n jẹ́ pé iná ọlọ́run bá ń sọ èèyàn wọnú náà ni làwọn afáàbí sọ wípé tẹ̀fsíìrì tó lọ́lá jù tẹ́yìn máa fi túmọ̀ tẹ̀fsíìrì òun ni tẹ̀fsíìrì Qur'an bil Qur'an tẹ̀fsíìrì ti Ibn Abbas túmọ̀ fún mi yẹn kùránì ọlọ́run gbogbo ló wà ní kùránì tó wá fẹ́ rúyàn lójú àwọn àmọ́ èèyàn èèyàn lè mọ́ tí ní mímọ́ tó ní ìtumọ̀ rẹ̀ ó tún wà ní kùránì ìdọ́dẹ́ rú olójú ní kurani. ìtumọ̀ rẹ̀ ṣègì rẹ̀ ó tún wà ní kùránì. so tafsir kùránì bí kùránì òun ni tafsir tó jẹ́ kó lọ lágbára jù kódà tá a bá tún ka àyà yìí lọ a tún máa rí i pé wọ́n wọ náà nípa àwọn kọ̀ àbúrò tá a máa máa kàlẹ́ yín ọ̀rẹ́ yìí a tún máa rí i pé wọ́n gbanú náà kọjá ni wọ́n á padà jáde kúrò bẹ́ẹ̀ wọ́n lọ́ máa túmọ̀ sí. so látara bẹ́ẹ̀ òun náà ni ó jẹ́ wípé tẹ̀fsírì tí náà bá sì mú wa òun náà ni tẹ̀fsírì tó ṣe kí ni o èyí tó dúró gbẹngbẹng tá a gbọ́dọ̀ gbà tó ti jẹ́ pé òun gẹ́gẹ́ ni tẹ̀fsírì Qur'an bil Qur'an àdìsí tó wá àdìsí jábìrì bùnú abdullahi ni àwọn èèyàn kan náà ni wọ́n yapa ẹnu pé àwọn yapa ẹnu níbi wúrúd ẹ̀rí wọn lọ bá jábìrì bùnú abdullahi pé kálukú ń sọ tiẹ̀ ń sọ tiẹ̀ ń sọ tiẹ̀ ń sọ tiẹ̀ ń sọ tiẹ̀ ń sọ tiẹ̀ ẹ̀rí jábìrì sọ fún mi pé òun gbà náà bí tó sọ yìí pé làyẹ̀ bùkọ̀ báwùrùn wàlà fàájìrùn ìlà àdàkàlà àtẹnire àtẹnibu kò ní sẹ́kọ̀ ẹnìkankan gbogbo wọn ni ó wọnú náà so fatakunu alal mu'mini bardan wa salaman sọlọ́dọ̀ àwọn ni yóò wá jẹ́ nǹkan tí ó tutù kàmàkánná tí alá Ibrahim síbi àná Ibrahim wọ́n jù sínú náà kó dẹ̀ mọ̀ pé wọ́n ń dáná ó dẹ̀ di báàrí dá wà sàlámà nǹkan tó tutù tó di ọ̀la fún àná Ibrahim tí ó mọ̀ pé wọ́n ń dáná rárá sọ ata ilẹ̀ nìlọ́ọ̀rì dọ̀jí jẹ́ mi ń bá rí dì bó ti sọ́wọ́ tutù tó yẹn iná tó wá mọ́ tutù yóò ti jẹ́ kí iná tó máa gbin lókè sí gbin gbè fáwọn kèfèrí tútù ló jẹ́ báwọn mòmìnì yóò tún wá jẹ́ kí iná tún máa gbì lóòkè fáwọn kèfèrí sí <laughs> so ó sẹ́yìn bẹ́ẹ̀ wà ní súnmọ́ ìyìnà jì láwù lọ́dí yìí náà tẹ́kọ̀ọ́ ọlọ́run bó wà á la àwọn tó bá bẹ̀rù ọlọ́run wàyáza ló dọ́ lè mìíràn fi àjì sí ìyá mi yóò fi àwọn alábòsí lẹ́ńdẹ̀ àwọn onílé jáde kó òun náà wọn ò ní so látara bẹ́ẹ̀ ni àáyà yìí bá ti túmọ̀ àáyà so àgbà tuntun ẹnì kọ̀ọ̀kan ni ó gba inú iná kọjá tí ó dẹ̀ ní mọ̀ tó wáyé mùsùlùmí ni kò ní mọ̀ kó tiẹ̀ gba inú iná kọjá rárá so ọlọ́run bá sọ fún àwọn ẹ̀mí nǹkan. ọlọ́run kò ní sí ẹnì kankan nínú yín ìlà wàárídù àyàfi kó jẹ́ wípé yóò jẹ́ ẹnì tó ṣe wípé wàárídù àà. yóò jẹ́ ló ṣe pé yóò wọ inú náà yẹn yóò wọ nú ẹ̀ ibẹ̀ ni ó gbà tí ò sí èméjì mẹ́rin ọlọ́wà ní kékeré ọ. kálá àlà rọ́bìkà àtìmá nàkọ́dẹ́yà. ọlọ́run ni kálá àlà rọ́bìkà hatiman tẹ́ bá pe nǹkan ní hatimu òun náà ni wájibu nínú ẹ̀sìn náà nǹkan ní hatimu òun ni wájibu nǹkan tí ò sí bú yẹn bẹ́ẹ̀ tó yẹ pé dandan ni ọlọ́run ọba wa ní ọlọ́run ọba ni máa sọ àwọn nǹkan di dandan fúnra rẹ̀ ọlọ́run máa mọ̀ ní pé mo sọ kí ni dandan fúnra mi àwọn apáàtù àwọn alùsùnà ọjà máa ìjọba bá ti sọ dandan ara rẹ̀ kò ní í padà nìyẹn ọlọ́run gbogbo ẹni tó bá ṣe inú ni ọ lọ kẹ́ni bá wáyé pé yóò yí padà hmm, kò lè yí padà bọ́lá sọ pé òun sì lọ́nà kò dẹ̀ ní mọ̀ ní dáníkì àmọ́ ọlọ́run bó fìdí ọlọ́run ti ṣe ọlọ́run ṣe bẹ́ẹ̀ kò lè padà mọ̀nà láéláé nínú gbogbo ayé wọn ṣàdúrà fún kò lè padà mọ̀nà. ọlọ́run ní iná rahmati sábàkọ ti gádọ̀ bì àánú èmi ọlọ́run ní kọ́kọ́ máa ṣáájú kí n tó bínú sí yàn ẹlẹ́ni kẹláyé tó máa kọ́kọ́ bínú sí kótó pé yóò kọ́ máa ṣàánú ẹ̀ ni yóò ṣàánú ẹ̀ lójú ẹ̀tàn yẹn yẹn tó ń gbẹgbẹ́ wá ṣe aburú kótó fìyà jẹ so àwọn kankan rẹ pé ọlọ́run ọba kátàbà ala nafsi irahma òun ló gbé àwọn kankan sórí ara rẹ̀ pé téèyàn bá jẹ́ mùmìnì tó ṣe mùmìnì kú ọlọ́ni máa fi sálì jẹ́ náà ọlọ́run ọ̀la àdìkí àwọn kan fi sálì jẹ́ náà mọ̀ kọ́wá ní ọlọ́run ọba ṣe bó lẹ́rọ náà lẹ́nu ọbẹ̀ yá fúlàlù máa yàṣà ìmọ̀ ṣe ló wá wù tó bá lọ jù wánú náà kọ́ ń o ti ṣe àyàtú báwọn kò lè jù wánú náà láíláí o ti ṣe àyàtú tá bá mùsùlùmí kú kọ́wá ní ọlọ́run ah, wò lè fi àánú náà o ti ṣe àyàtú ìtukùtù ló tún yẹn tọ́wọ́ ní ọwọ́ òbí ajé súnmọ́ ó ti tútù kùtù yóò fi àjẹ ni kò sí èméjì mẹ́ ó ti parí tiẹ̀ so kò tí ò sí èméjì mẹ́ so ọlọ́wọ́n bá máa sọ nǹkan di ọ̀ràn yẹn fún ara rẹ̀ so káyà ala rabbika. kí ni yẹn ti jẹ́ nǹkan ọ̀rọ̀ yẹn mọ̀kìdíyà mọ̀kìdúrọ̀ táwọn ọlọ́wọ́n bá ti parí àti kọ́ sínú ìwé àti parí tọ́wọ́ bá ti kọ́ nǹkan sínú kádàrà kò lè yí. O ti parí nìyẹn mọ̀kìdúrọ̀ ọlọ́run sọ pé a ti parí eléyìí bẹ́ẹ̀ ní tá a bá ti parí yẹn kò sí èméjì bẹ́ẹ̀ ọ̀rọ̀ wíwọnú ẹ̀ yẹn ọlọ́run gbogbo wa pátá yẹn ẹ̀ ọlọ́run nǹkan táwọn ọlọ́run tá a ti parí tí ò sí èméjì bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ ọlọ́run bó padà wá a kà á yà á máa padà sọ tún mi lọ́la ọlọ́run sọ. so àyà dáhùn apá àti wá sọ ni pé ọlọ́run súnmọ̀ dẹ́ẹ́ sẹ́yìn àwọn ọlọ́run nǹkan nìyẹn èèyàn wọnú ẹ̀ nìyẹn náà tó wá bí gan sọ pé èèyàn wọnú ẹ̀ ni ọlọ́ni lẹ́yìn wá àgbà náà yẹn ọlọ́run tún conjunct ọ̀rọ̀ yẹn ó so kí o conjunction ni so omi ìgbà olóyún kan ti pẹ̀lú àwọn àwájú tóbi jẹ́ pé ẹni wà bọ̀ bá fọ́ọ̀nù kò kò fọ́ọ̀nù ọmọ tó yóò àwọn tó ṣáájú ti lórí tẹ́lómi náà máa ń gbára lé tí wọ́n máa rògbò ntúmọ̀ tí yóò fi wá kà sí pé inú kùráyìn ló ń tiri tó gbé kí ni o kọ̀ wọ́n mọ̀ yẹn dójú ẹ̀ yóò wá jẹ tó sọ̀rọ̀ látara yìí so ọlọ́ni súnmọ́nù náà jẹ lẹ́dí náà tẹ́kọ̀ọ́. olórí lẹ́yìn wa gbà ní àwọn olóhùn ọba àwàálà olórí àwàálà àlẹ́dí náà tẹ́kọ̀ọ́ olórí àwa máa la. àwọn tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́ ọlọ́run náà. ọlọ́run ni wà náà dárú àwọn sílẹ̀ àwọn ẹ̀rọ ti wà ní ọ̀rọ̀ á ní àwọn tó jẹ́ olùgbàgbọ́ òdodo <laughs> ọlọ́run ni á wà á ṣe kí ni o. ọlọ́run ni àwọn kèfèrí dá àwọn alábòsí àwọn kèfèrí àwọn yẹn láwọn apílẹ̀ sínú iná tí wọ́n wàá jẹ́ gúrùpù oríṣiríṣi ìran ìran níbẹ̀ wọ́n wàá wà nínú iná tí wọ́n kúnlẹ̀ kalẹ̀ tí wọ́n mọ̀ jìyà bẹ́ẹ̀. aláàtúnṣe nìyẹn so gbọ́dọ̀ bá ti ṣàlàyé fún wa ni àyà tó wà lẹ́yìn gan ti sọ túmọ̀ àyà alákọ̀ọ́kọ́ tí ò sí èméjì mẹ́ táwọn ẹ̀sẹ̀ lọ́wọ́ sọ wípé gbogbo àwọn kìnìún wa lọ́dà tó wà ní kùránì gan kéèyàn ọ̀rẹ́ ń tà sínú nǹkan ni ó ti sọ túmọ̀ rẹ̀ fún wa so látara bẹ́ẹ̀ kọ́lọ́n kó fún alágbọ̀yé ẹ̀sìn rẹ̀ ìta gbọ́ kọ́lọ́n jó sí wa láǹfààní kọ́lọ́n jó kó wúlò fún wa subhanaka allahumma bihamdik shalala ilaha illa ant astaghfiruka wa atubu ilayk